ci kámẹ́rà er- ah, mo gbádùn oorun mi ah, tẹ̀tẹ̀tẹ̀ mo sùn bíi bébì dáraba aláṣà bíi dáraba ó ti dáraba dáraba aláṣà bíi dáraba ẹ̀rù kò bá mi dáraba aláṣàbí dàràbà o aláṣàbí dàràbà o apá ò ká mọ́ ó ti mi ìmọ̀ àwọn tí wọ́n nà mí mọ́ táwọn èèyàn ń ro mo ní kò tí tó ń bọ̀ lókè tó ń dẹ́rù bà mí ṣé mo bẹ́ẹ̀ mi ìwé sọ kó kan mí kó kan mí ṣé ilé ẹjọ́ ni mi ò lọ rí nàbí mi lọ kó kan mí ewé alẹ́kúndàyàn máa yé ń sun kiri ó ti gbàgbé wọ́n pa ẹgbẹ́ pé wọ́n ń pààyàn lé ẹjọ́ ni ẹjọ́ là ń fi rí ẹjọ́ rò ẹjọ́ là ń fi rí ẹjọ́ rò ẹ ìtọ́sí wà nínú ilé ọjọ́ náà wọ́n ní wọ́ọ̀nù ẹ̀yìn gbogbo èèyàn o kéré o. mi tí ìyè kámẹ́rà padà wà kọjá kí ló wọn ìkan wà ń ta nínú bírọ́ṣì ni bírọ́ṣì ni. kéré o ọba ní akíyín o kí ni bí ti gba lẹ́tà láti ìjẹta kò sí tó kàn mí ewo lẹ́jọ́ wèrè tẹ́ ń rò o kò sí tó kàn mí ṣébi ni mo lówó tí mo fẹ́ ná ni i'm not getting any lawyer. ẹ mọ̀ mo sọ pé ẹ̀ẹ̀kan lèèyàn ń dógun ní èèyàn máa ń dẹ́rù bàyàn tí máa ń bóyàn láyà tàkọ́kọ́ yẹn eléyìí ó kàn mí kọ́ṣọ́nárì ló gbé mi fún ìyẹn ò kàn mí kò dẹ̀ possible tó gbé mi lọ fún kò possible èmi máa extend ẹjọ́ fún wọn mo máa rebel èmi ò hàn lè kọ́ṣọ́n mi torí mo lé mo tún ti gba àwọn videos kan tó le gan mo kàn ṣe ṣáàtì ìtẹ́ni tó bá ní more evidences kò kàn mí òun ló máa kó bá rẹ̀ kò kàn mí kí ló dé tí ní tálántò ló tó ń pariwo tí ó lọ ilé ẹjọ́ ó màmá lọ ilé ẹjọ́ kò kàn mí kò bọ́ọ̀gì mí bí blogger ló ń lọ ilé ẹjọ́ tó ládírẹ́sì bí blogger i'm a registered blogger ìlú yóò lè tì mí mọ́lé for anything i'm not paying any fine as well kò kàn mí èyí tó ṣe pé any video. ó ní kí n sọ fún gbogbo àgbáyé gbogbo ẹ̀yin ẹ́jẹ̀ǹtì gbogbo ẹ̀yin social media bẹ́ẹ̀ pẹ́ sọ kò kàn èmi ẹjọ́ ló fẹ́ rò kò kàn mí ṣó kàn mí ni mo ti gbẹ lẹ́tà sí bí òrójọ́ àwọn solution tó fún mi pa ẹ̀gán ló kún bíbà yìí tí mo fọwọ́ kọ gbà tí mo pè kò kàn èmi civil court wọn kò sí kankan tó fi civil court ṣe tó bá ti ní àwọn evidences yẹ wọ́n ní sọ fún yín wípé ọba ní a wí fún yín wípé kẹ́ ẹ lọ yọ gbogbo fídíò àwọn táwọn gbalẹ̀ lọ́wọ́ wọn o àló gbalẹ̀ i'm saying this on camera àwọn evidences àwọn evidences ti yapa kò kàn mí ó ní ibikíbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọba aláyélúwà wọn o ọba ògbàgbà wọn tó lọ transit kò kàn mí wàhálà iṣẹ́ ọba ló dùn jù o ò lè para ìlú lẹ́nu mọ́kàn má sọ̀rọ̀ ọba mi ò gbọ́ ríwọ ni kò kó lórí àlèfà kò kàn mí ebi ò rí tí ẹ ro òun ṣe individual ó bá lù ú lópin ẹ̀ ó ní tẹ́ ẹ bá ti rí gbogbo kíní àwọn alálẹ̀ àwọn gbogbo ìwé tó bá ti ń sọ fáwọn gbalẹ̀ ó ní kí gbogbo yín ó tún kẹ́ lára gbogbo lọ sí gbogbo YouTube gbọ́ àwọn tó kọ ẹ́ ní fídíò ń pẹ́ ẹ tún kọ lẹ́tà sí YouTube pé kó bẹ́ẹ̀ yọ tó ò bá ṣe kí ló ń dún ẹ̀ fún ọba kàmọ́rù ọba gbéwiri kí ló ń dún ẹ̀ fún kò kàn mí tó ń ṣe yìí ó kàn mí kò kàn mí àsìkò tó máa mo sọ pé àsìkò tó máa tẹ́nu kò kàn mí kí wá ní ẹ ok àwọn tó ń bú mi lórí Facebook wọ́n ń gbé kí báwọn ṣe mọ̀ kò kàn mí tó ràn wọ́n pé kí wọ́n á nà mí mọ́ bẹ́ẹ̀ kò kàn mí mo ní ẹjọ́ gbèsè lọ́jẹ́ ọba kò kàn mí ẹni àsọ tí ń bí iṣẹ́ ọba gbèsè ni kí wọ́n á nà mí mọ́ bẹ́ẹ̀. kí ló dé tí booklet wèrè ẹ wá pọ̀ báyìí ẹ wọ́n ní ìwọ́nù gbogbo yín wọ́n tẹ́ bá ti gba ibi tẹ́ bá ti sọ pé wọ́n gbẹ́lẹ̀ o aráàlú ẹ gbà wá o nǹkan kan o wọ́n ní ẹ gbọ́dọ̀ bá wọn kárí rẹ̀ kó pọ́síbù wọ́n o gbọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ lóye wọ́n dẹ̀ máa rò ẹ́ lóye nítorí ṣe yóò kan èmi iṣẹ́ tiẹ̀ ló dùn jèmi àpúrò lọ́gẹ̀ẹ́jọ́ yìí kò ná mi ń kọ́ bọ̀ I you agree I don't agree no apology kò kàn mí civil court dùn kọ́sọ́nárì ló yẹ pé kọ́sọ́n mi kọ́sọ́n mi pé ká má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ àṣẹ ní sọ̀rọ̀ lọ́pàá ọba ìlú orí pé ó yá didirin gan o lè fẹ́ rùsùlẹ̀ individual ní private person ní kì í ṣọba kì í ṣe commissioner ọba ní wọ́ọ̀ ó tún wá ń kọ́lẹ́ àṣẹ ó tí ń kọ́lẹ́ tà YouTube ó kọ́ ṣàkówó kan fi hàn mí ni ó kọ́ sí YouTube àti gbogbo àwọn tó ń ṣe documentary wọn táà ti ẹ̀ mọ̀ gan ó ní YouTube ò lè dẹ́ ẹ èmi ó máa prolonge kò náà èmi ń sí sí i èmi ò sọ tún fa ìfò fún lọ́ọ̀yà appearance nìkan lọ́la bó ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́ bó ṣẹ̀ṣẹ̀ máa lọ́ra àwọn usb tí mo fẹ́ download àwọn kan sí ni kò kàn èmi ọba àtàrà ìlú ẹjọ́ rẹ̀ ló dùn jù màá bèèrè lọ́wọ́ kóòtù kékeré kọ́ni kí british british journalist kó má sọ̀rọ̀ queen of england kò possible dìdìrín ọba ìwọ ló máa kó lórí àlè fàtọ̀mọ̀ fẹ́ kọ́sọ̀ rẹ̀ kó tọ́nà rẹ̀ sí individual wọn ní ò possible máa fẹjọ́ ẹ̀ popular ni newspaper máa gbé e tí má dé láti ilé ẹjọ́ máa dàbò lẹ́tà kí àwọn newspaper kan lè gbé pé ibi tí mo popular dé o affidavit ẹ gbogbo ẹ kó kọ́ èmi tí ẹjọ́ ìbádùn mi ká ní individual ni ti sọ ká ní individual ni ọba ni federal case nìyí nàìjíríà gbogbo national newspaper ló máa gbé kó kàn míì Kini ni sọ síta ra sọ kílẹ́kílẹ́ ó kí àjẹun sunjú. irú ẹjọ́ ńláńlá báyìí lèmi fẹ́ máa rí mo ṣe ń ṣiṣẹ́ èèyàn ńláńlá irú ẹjọ́ ńláńlá yìí owó ló máa jẹ̀bi bó bó ṣe wọlé ní August August two thousand and nineteen àwọn tó mú wọlé tó padà gbé documentary kó ba lè pé déètì mo sọ fún ẹ kò kàn é ní kó bá mi wo manifesto ni ìyìn mélòó ni passport to stamp kò kàn mí mi ì ní jẹ́ kékeré sí i ó tètè end torí ìtí òfin lè tètè end nítorí ló wá wá apology tó bá wá apology ò lọ sí sáàbò apology báwo i'm a professional blogger kò kọ́ èmi ṣó possible kára ìlú má sọ̀rọ̀ ọba yìí mọ̀ rí irú bọ̀bọ̀ yìí rí àwọn olùmọ̀ràn àwọn olóhùn advice ẹ̀ náà tí n bá dé lọ́la gan àwọn fídíò tó tún submit àwọn ìyá arúgbó tó ń sunkún pẹ̀lú ojú wọn wọ́n ti ṣe years ago bí two years ago mo tún máa gbé sí kò possible ni e better you go private kó kó lórí oyè ẹ pátápátá ó yá dídìrín o ok irú ní ìsìn apology ẹ gbọ́n tó ló gbé mi fún wọn ló dí adé original ṣó ń dá dé original ni ṣó ládé ààrẹ ni ṣó o gbalẹ̀ ni o ní fraud ṣó kò sí four hundred million fraud o sí lórí google ni o ṣe lọ sún àwọn kan àwọn newspaper tó gbé o ò ní case kò kàn mí bébí ṣe gbẹ lẹ́tà yẹn ń gẹ̀ta mo kàn jù sẹ́gbẹ̀ẹ́ kan ni kò kàn mí máa fi ẹjọ́ ìpọ́pùlà ní wàláìtàláì ṣé criminal court kì í ṣe criminal court náà gbogbo nǹkan tó ń fẹ́ kí mi ó rọ gbogbo àwọn tó ń lo ó tún ní kí n wọ́n gbogbo àwọn tó ń lo dátàsì àbí bẹ́ẹ̀ gbọ́ òyìnbó kéde láwọn oní wifi kí ló kọ́ mi pẹ̀lú wifi ìkẹ́ tiẹ̀ kabẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ti ẹ̀fọ́ ní ìjù ṣé ọ̀pọ̀ lọ́ọ̀yà ìlú òyìnbó máa gbowó ẹ̀ osbros máa gbowó ẹ̀ wọ́n àwọn kan mọ̀ pé kọ́ìsì ò ní kéèsì bó lára lu òṣèlú sọ̀rọ̀ ẹ̀ àbídìrí ni bọ̀bọ̀ yìí bó lára lu òṣèlú sọ̀rọ̀ ọba bí wàá tẹ̀wé pé kéyìn ọ̀dàbí kí Buhari gbẹ̀mí lọ kóòtù kò ní kí n má sọ̀rọ̀ Buhari ṣọ́pọ̀ <laughs> ẹ máa gbọ́ o wọ́n ní awọ́nù yín o injunction restraining ló gbé mi lọ fún you see injunction restraining ni ebi o fẹ́ rojọ́ kọ́kọ́ kọ́ṣán mi kò possible màá rojọ́ i'm not gonna agree mo máa sọ fún ilé ẹjọ́ di pé we have to remove him if he doesn't want anybody to talk with him i'm from Yorùbá alóòyà dìdìrín. Uh -huh ó ní kẹ́ ẹ má publish nǹkan kan o ó ní gbogbo yẹn gbọ́dọ̀ publish gbogbo news tán ìbá àgàlè ìbá àgbègbòlù wọn lẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ nǹkan kan pa àwọn mọ́ sórí injunction restraint ló ń fún mi yí pé kó sọ pé kí n má ṣe mọ́ kò possible kó má sọ̀rọ̀ ẹ̀ kò possible yẹ ká wòye blogger tó fẹ́ kó yẹ ká wòye blogger tó máa kó kéèsì yìí ló dùn jù online I swear to God Almighty kò kàn mí mi tó mi ò ní gbà ṣé ọmọ ìpínlẹ̀ afẹ́ ti bá lọ ní ìsọ̀rọ̀ pé do you agree i don't agree ni wọ́n mọ̀ máa jọ́ nẹ̀ wọ́n láyà lè ṣe fọ́dún méjì má bá yín bo owó yẹn jẹ́ wọ́n láìka láìsọ ọmọbìnrin mi nígbà lọ́ọ̀yà ìjọba náà mi kò lè ju petrol five euro lọ kò jìnnà sọ́dọ̀ mi ń bi àtọwọ́ bodyguard tí mo ti san nítorí kọ̀má náà mi ní àwọn bodyguard tí mo gbà kò rán èmi kò kàn mí mi mọ̀ bí ọba orílẹ̀-èdè Yorùbá bá sọ pé kọ́ má sọ̀rọ̀ nípa òun tẹ́fídẹ́ǹsì wà àwọn èèyàn kéè sórí fáàmù tó ti bàjẹ́ eh, they are over seventy seven percent wọ́n ti ń kó àwọn fídíòsì fún mi gan torí mo pe àwọn alágbára kan nílé Ifẹ̀ wọ́n ti ń kó àwọn evidence kò kàn mí bó la ṣe ní sọ̀rọ̀ ẹ̀ náà súlẹ̀ súlẹ̀ tí ò lọ́pọlọ lórí. individual èèyàn lè restrain tí ẹ máa gbọ́ náà ó mà sọ pé kán máa ó mọ̀ lè sọ pé kán dìstré mi pé kí n má délé Ifẹ̀ náà ọba nebukadinasiri jákàyàn kò bọ́dé mi àwọn ajẹ́ tó ń sunkún kiri tá a bá máa sọ gan báwo ni lẹ́tà gan ṣe líìkì sọ́dọ̀ wọn bọ̀ bó ṣe líìkì ò kan èmi newspaper nàìjíríà òun lẹ ti gbọ́ yẹn máa fún yín ní up to date up to date wo wọ́n mọ̀ jọ gbé wa ni wọ́n jọ mọ̀ gbéra wa síwájú newspaper báyìí ni ẹ sábọ́ọ̀dù èmi nìkan tẹ́mi àti bóun ló ṣe pé rẹ ní àìróyá oyè tó tiẹ̀ fún rẹ gan bẹ́ẹ̀ àìróyá dr mrs orúkọ wo ló tiẹ̀ fún rẹ tó pọ̀ báyìí. wo ọba adéyẹyẹ vaso sẹ́sábọ́ọ̀dù kéèsì ló dùn jù kò kàn mí ọba ni èmi nìkan tán the first in Europe the first history in the Guinness Book of Records because I've never read it, I Google it, I've never see any ọba tó ń gbé yí ara ìlú kó kọ́ mi. ọmọ ní gbogbo ẹ̀yin tó bá ti ń kọ orúkọ ọmọ lòun mọ̀ gbé yín ọmọ kọ síbẹ̀ náà ọmọ ní gbogbo ẹ̀yin tó bá ti ń darúkọ ẹ̀ mọ́ alẹ́ kọ́ ọ̀yàn yóò pọ̀. àwọn bloggers tó rẹ́ẹ̀dì ó kó wọn àwọn tó kẹ́wì gan lórí YouTube gan ó lọ kó wọn torí mi ò mọ̀ wọn láti fẹ̀ tó ń ṣèdè fẹ̀ ó yẹ kí n tiẹ̀ kọ́kọ́ gbé first page káwọn newspaper àti ẹ̀kọ́kọ́ gbé wa pé à ń lọ ilé ẹjọ́ pẹ̀lú. <laughs> kí ló tó o bá ṣe kí ló ní kó kọ́ṣàn mi fún. ok o tún kọ síbẹ̀ pé mo sọ yí pé lady evangelist tó fẹ́ ipò ti fi ẹlẹ̀ newspaper ti gbé ó ti fi ẹlẹ̀ lóòótọ́ ṣé ẹ̀ka káàkiri lórí news lẹ́ni ni kó o níyàwó alóòní kéèsì gbogbo àwọn líǹkì newspaper yẹn pátápátá gbogbo ẹ̀ ni mo mo ti print out ibi ó ti lọ láti January ò níyàwó ńlé mọ́ for real stop the fuckery torí ọmọ tó ẹjọ́ yìí máa fi pẹ́ èmi ò ní gbà tí kò mọ máa jọ nìyẹn ọlọ́run ló mọ iye tó máa sọ fáwọn sound tó máa ti lọ osbos àsìkò táwọn ìlú osbos tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gèrè iṣẹ́ ọwọ́ wọn ni tí wọ́n lù síbi tàkọ́kọ́ kò kàn èmi mi ò lè fọ́ọ̀sì mi kí n gba lọ́ọ̀yà mo ti google mo ti pe barrister mi mo ti lọ seek advice wọn náà I can represent myself I have a certificate ibi nìkan tọ́wọ́ bá o lè ràn wọn kó wá náà mi ibi tíjọ́ sí o hmm. ó san gbèsè mi ò fẹ́ bọ́ ah, ah. ẹ̀ẹ́mi pé kémi make order I should make order to all publisher to stop talking about him. Shut up, boy, Yasha. Do you know the power of social media? Kí n tó sọ báyìí wọ́n ti gbé. Ṣé In ràn? Yín lọ́ọ́ máa gbẹ́bọ̀ síwájú ilé wọn ni. Torí pé mímọ̀ bébí ó ṣe gẹ́ẹ̀tì gbogbo àwọn tó ń gbé sórí ẹ̀ lórí YouTube. Ní tí mo ṣe ń lọ́ọ́ máa gbẹ́bọ̀ síwájú ilé wọn ni pé ẹ̀yọ́nú àwọn olùgbẹ́bẹ̀ o. Kémi ò tó ládọ̀ọ́gá blọ́gà lèbi kí n tó sọ̀rọ̀ wọ́n ti gbé ó wá ní kí n mọ lọlé wọn kiri ó ṣe lọ àwọn tó gbé news four hundred million tó lọ ṣe fraud ó ṣe lọlé wọn kiri alóògọ ó ní good adviser anyway e UUM dem kóòdù èmi ti bá ẹjẹ ń dákẹ́ ẹjẹ ń dákẹ́ má jọ tìbí báyìí lọ ó ní ìṣẹ́fẹ́ sọ̀rọ̀ tó máa jábọ́ tí wọn bá yọ ẹ lọ́dún kò pè mí ní bastard ohun mọ tó wà lẹ́yìn ẹ tí mò ń bẹ ẹ tó ẹ má jẹun sọ̀rọ̀ yìí tí o bá fẹ́ bá mi rojọ́ ọba farao kúò lórí ìtẹ́ òótọ́ ló ṣe gbogbo tó ń ṣe òótọ́ ló ṣe wọ́n ṣé mi làwọn bàbá oko bàmí máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣáà tèmi àwọn bàbá oko tó nípa ògbà òbítíbitì ṣé orúkọ mi wọ́n dá ṣé orúkọ abọ́dẹ̀rin wọ́n dá orúkọ ẹ̀kọ́ wọ́n dá àlórí ẹ̀ ó ti yí orí ẹ̀ ti dà wọn ò lè tì mí mọ́lé gbàbẹ́ ni civil ni ibi òde ń ṣe nàìjíríà tẹ́ ti sọ pé ẹ bá ń kóṣù fún adájọ́ ẹ bá wọn ń bíráìbù nílùú òyìnbó osbros ló máa kàn máa ṣáàjì yín ṣé ibẹ̀ yẹn ṣe lè dúró ni ok ó ṣe yanjú ní bíbélì ló máa clear ah, kó kàn mí ẹjọ́ lẹ fẹ́ rò ebi gan mo ṣẹ̀ṣẹ̀ sọ fáwọn workers mi ní kí ìjẹ́rìí ni mo ní bóyá ni mo lè padà sí turkey báyìí o torí coronavirus rate ní Ireland ti wọ twenty two thousand tí Turkey ṣe wà ní one seventy five dó wọn ti ṣe gbogbo airport wọn torí dọ́tà mi ló advice pé mọ́mí ẹ̀ lè lọ you know your age mo dé ibi tẹ mo ní mi ní kúrò ní èmi màkà máa sùn màmá jí ni but àwọn builders máa máa wà náà ìyá níbi tí coronavirus ti get twenty two thousand ní Ireland ó ti lọ lẹ̀ gan màá lọ sí ìlú tó wà ní one hundred and seventy something mo ráyè ẹjọ́ postponement yìí ni kò ná mi ọláì kò ná mi ní nǹkan kan ju owó bodyguard lọ ju owó professional bodyguard tí mo tí mo tí mo apply fún lọ kò ná mi ní nǹkan kan ẹ̀dẹ̀ sọ lé ẹjọ́ bẹ́ẹ̀ pé wọ́n pa bẹ́ẹ̀ ni pé wọ́n pààyàn lé ẹjọ́ ẹ̀ mọ̀ gbà mí ìwà láì gbéga ni ẹ rí ọ̀wọ́ pé wọ́n interview mi lẹ́yìn president ni wọ́n rò bí wọ́n interview wọn láwọn ogun ò rí viewers yẹn rí four point something four point something ẹgbẹ́ tí kọ́ lọ lóòtú sọ pé ah bí ewé bá bú mi ń bu owó dénú ọbẹ̀ ti sọ platform tí n bá wà tí n bá sọ̀rọ̀ lásán èrò máa even kí àwọn speaker gan tó ayé pé wọ́n níbi five hundred tó wọ̀n immediately tí n bá pèsè oríṣà tí wọ́n ó máa jump lọ one thousand ní gbé. Tribune ó gbé punch ó gbé bí ìmọ̀ bí mo ṣe máa scan ẹ̀ ni mo fẹ́ scan ẹ̀ sáwọn punch news gbọ́dọ̀ gbé wípé ìjà Esabod versus ọba the royal majesty kò ibi the first ó gbọ́dọ̀ wọ Guinness record ó gbọ́dọ̀ wọ bẹ̀ mo ti ẹ̀ kọ́kọ́ gbà tí mo google mo tún wá ní Queen Elizabeth Elizabeth ó ní Queen Elizabeth versus Citizen kò gbé jáde kàkà bẹ́ẹ̀ mi tí wọ́n ti mú kò kàn mí alówó ló gọ̀ jù olóòfẹ́ ń lò mí fún ìṣubú ẹni tí màá dẹ̀ gbé ìṣubú mi ní padà olóòfẹ́ lò mí fún ìṣubú ẹni torí mo dìdí ní agídí lórí ọ̀rọ̀ ẹni torí mo láwọn bákọ̀pù. Ah, má sọ pé mi mú ibà play kò tẹ̀ ní ìdí ẹ̀fín ara evidence kò tẹ̀. mo ní bákọ̀pù burúkú burúkú fún ẹ especially ìlú òyìnbó ṣẹ́ẹ̀rí gbogbo orí burúkú tẹ̀ ń gáàgì journalist ní nàìjíríà kò débi kọ́ṣì lọ gbádànù kò débí. again forward àwọn fídíò sọ kó lórúkọ tó sẹ́ndẹ̀ mi sóko àwọn ìbọ̀ sí ọ̀dọ̀ mi gbogbo eléyìí ò kàn mí evidence wà níbí gan ara àwọn bá ìgbèríko tẹ́jọ́ wà yẹn wọ́n send evidence burúkú pé wọ́n lẹ́ kò pọ́n èmi bí kéèsì yóò bá pẹ́ bó bá ṣe pẹ́ ni màmá popular sí i. I'm a renowned blogger. Tí wo bá ṣe. Another video ni òrè lè rí o, àbórè lè rí. Ó wá di pé kọ́ máa sọ̀rọ̀ pé o ní o gbé mi lọ sẹ́jọ́ pé mò ń pè land grabber. Kò lè dá fẹ́ni tó bá bẹ̀. Kí ẹsẹ̀ lè yàtọ̀ sí pé mo lè bẹ́ bí bá pé first person bá bú mi tí n bá mọ̀ pé mo ṣiṣẹ́ lóòótọ́ mo lè bẹ ebi ò lè bẹ wọ kí n wọ du kí n kẹ fọwọ́ du fídíò kí n tì sí bomi o fẹ́ kọ́ sọ̀rọ̀ nípa olè tó ń jà kò jọ mo ló gbọ́dọ̀ lọ. discard mo fẹ́ fọwọ́dẹ̀ sí kíní mi ìfẹ́ kórókò àwọn tó sẹ́ǹdẹ̀ láti ìfẹ́ àwa wí o tún ní pé káwọn tó wà láàfin ní last week wọ́n lẹ̀ tó ń múlẹ̀ àtàwọn cleaner oníkìlì wọn wá múlẹ̀ òun wẹ́n tó ń sọ̀rọ̀ fún mi ó máa ga ó fọ́ nìkan sórí lè rí sórí lè rí mo ti gẹ́ẹ̀tì translator tí mo máa sọ fún mi ìlú kódọ́ eh, any evidence lọ́lọ́la kí kóòtù kọ fún mi ní ààyè tí wọ́n á lè bá mi translate gbogbo tí mò ń jà fún kó kàn mí human rights activist ni mí kò kàn mí blogger ni mí kò kàn mí ọba ẹ dákun ẹ bá ń gúgú rẹ̀ rí kẹtì ẹwà àwọn ọba tó tiẹ̀ ní fọ́ọ̀lì èkánná tó ń lówó tí wọ́n ń jẹ gbèsè látàrí àwọn síjú adé ẹ bọ̀ kàtọ́ ní pé síjú adé gbé cocaine tó ń ṣe gbogbo ẹ̀ ẹni tí síjú adé bá gbé lọ èmi ni the first ọlọ́run ti ní máa popular débi tó kọjá aládàáradá ẹjọ́ yóò gbọ́dọ̀ parí fọ́dún méjì nítorí wọ́n <laughs> máa sọ pé nàjọ́ nàjọ́ nàjọ́ nàjọ́ new video ti bi tí ìfihàn aráyé ni kìdí èso nìkan ló wà lọ́wọ́ mi ó fẹ́ kọ́ máa táṣìírí ẹ e. manifesto ìgbà tó wọlé ní August wọ́n gbọ́dọ̀ gbé jáde sórí so ẹyọkan nínú ẹ e mo fi kó kàn mí I'm ready to fight with my last breath for the poor masses. gbogbo àwọn ọba pátápátá wọn ò fẹ́ràn yìí ẹ ti mú gbogbo okòwò àwọn kan tiẹ̀ ń sunkún igi ọ̀pẹ wọn ni wọ́n tiẹ̀ ń sunkún bí mo jọ́ tiẹ̀ sí. igi ọsàn sórí igi ọsàn igi ọ̀pẹ igi ọ̀gẹ̀dẹ̀ ẹyin irú ẹ̀yin tẹ́gẹ́ kí bánà náà wọ́n nàìjíríà ni torí ẹ̀ ń wá wàkúwà kiri ọba mo ní gómìnà oyetola Mm, mo máa bú mo ti pọ́ ọ́fíìsì mo máa book appointment to talk to you ṣàánú Nuru, olórí amẹ́sẹ̀ gbogbo fídíò ẹ̀ pàtàkì rìkọ́dù kí ni tẹ́wọ̀n bá mi sọ yìí ìjọba ọba ni mò ń bá jà pride burúkú ẹlòmíì lè bú ọba gbogbo yẹ lè bú ọba wọn ò lè wọn wọn rẹ wọn máa wí pé hmm, olóṣì ni nínú lẹ́tà ló tún kọ pé màá fún ẹ lówó owó kọ ó ṣe láì kọ owó báyìí lẹ́mi mú ní ó gbèsè ni ebi ní kọ́kọ́ kọ́ gba gba ilẹ̀ elégùsì tó ní kó fi kọ́lé tó jí gbà pápápá wàtẹ́lẹ́kù ṣòun sọ̀rọ̀ mọ́ náà sórí pọ̀ á já gbogbo èèyàn lóye ló lè kiri sókà wá lajú ìwà àtàwọn àjẹ one àjẹ two àjẹ three kẹba lè fẹ̀gẹ́ sórí ìṣàánú tó ń jẹ́ núrù olórí amẹ́sẹ̀ sórí tèníyàn nìyí o so mo fẹ́ sọ fún yín pé ìtẹ́ ọba ó yàtọ̀ sí ikú bẹ́ńtì ọba incumbent ni wọ mo máa fi àsìkò yìí pé lieutenant Alani Akínrìmádé mo máa pè wọ́n Alex Dúdúyẹmí Àrólẹ́fẹ̀ Adérẹ̀mí Ìṣọ̀lá Lambua iṣẹ́ ìlú lélẹ́yà lẹ́bi kò gbàdílé ẹjọ́ fẹ́ àjọ́nù ni. tó o bá lùsì ó nìkan pa mí òṣèṣẹ́ ni kó máa pa mí ibi gan wo kámẹ́rà ló kún gbogbo bíi masamaja floodlight bí wọ́n ti wọ ọbẹ̀ yẹn floodlight yẹn ó máa kọ́ni ó bá ti tàn máa kọ́ni alámòódùn ni. adẹ́rẹ́mì ìṣọ̀lá lambua tí ẹ bá mọ̀ wọ́n ẹni kan get in church. ebi ò fẹ́ mọ po yín o lẹ́tọ́nàǹtì alani akínrímàdé mi ìfẹ́ ọmọ ilé Ifẹ̀ mi ìfẹ́ mọ po yín blogger ó máa ń gbé ẹni tó bá ga màá gbé yín wálẹ̀ then eh, Kúnlé Síjúadé àwọn kan àti àti fi ọ̀rọ̀ wọ̀rọ̀ nínú the Dèdélé Mọ̀mọ́dù tí ìyá ìyá ìjọmọ Ilé Ifẹ̀ at least Ilé Ifẹ̀ ló ti school àwọn orúkọ lọ àbí òrò pé tí màá lọ lọ́jọ́ kan lọ́la tó bẹ́ẹ̀ sọ ni pé kí n withdraw ó ti kọ́ síbẹ̀ pé eh, kọ́mọ́ kí n má mention kò pọ́sibú ọba ní ẹ ọba Yorùbá ní ọmọ Yorùbá ní mí gbogbo mo kárí passport Yorùbá what are you talking about? olómi ló máa rẹ̀ ebi ò ní gbà o mi dẹ̀ ní bẹ̀bẹ̀ never objection my lord ni objection look at the cries of the poor masses ẹgbẹ́ kéésì nàìjíríà wà sí ilé ibẹ̀ ẹ ló ṣì ó máa kó mbẹ̀ wọn mọ̀ tán mítìn tán ń ṣe lẹ́yìn ó máa kó mbẹ̀ màá sí ẹ̀ débi àwọn tó fi ẹ́ gan gbogbo wọn ò bẹ́ wọn ò bẹ́ sọ̀rọ̀ mọ́nà ẹ bá kọ̀nẹ́ẹ̀tì Tinubu mọ́ Tinubu kò mọ nǹkan kan pẹ̀ Tinubu kò ibù gan kò láìkè wà ẹ̀ confam confam sọ fún yẹn jẹ́ pé mò ń bú Tinubu mọ́ Tinubu gan ò gba tiẹ̀ èmi ó mọ̀ pé ṣìṣe ṣìṣe lélẹ̀ di mọ́ màmá expose ẹ̀ wọn ò lè kọ́ṣán mi màmá sọ fún lẹ́jọ́ ni pé objection I'm a citizen of Nigeria and I'm a Yoruba. How, uh, is it possible not to sọ̀rọ̀ nípa ó rẹ ni advice ẹ ṣe pé lọ́ọ̀yà agbowó tiẹ̀ náà document nìyẹn náà lọ́ọ̀yà agbowó tiẹ̀ náà so kò kàn mí kí ló dé ara ilé ìfẹ́ wọ́n ń sun ẹkún ipe sẹ̀ igi ọ̀pẹ tó ti wà ń bẹ̀ láti ọdún mẹ̀túsẹ̀là táwọn ń kó epo lára rẹ̀ gbogbo ẹ̀ lẹ́ti gé dànù gbogbo plantation wọn ọ̀rọ̀ ìlú lélẹ́yìí ṣe bí oríṣiríṣi ọba wọn ń bú lórí Facebook àwọn bẹ́ẹ̀ pé tó ń sọ nípa àwọn ọba yòókù wọn ṣe é ṣé wọ́n ṣe ni ṣé kò kàn wọ́n ó kàn wọ́n ni ọmọ kó mọ̀ ń rí ebi manifesto tó fi wọlé the first case nìyẹn August two thousand and nineteen iye àwọn tí ó bá ẹ wọlé immigration àwọn ọmọ wo ni wọ́n sọ pé wọ́n jáde kò jù bẹ́ẹ̀ lọ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ kò kọ́ èmi màá dọ́ràn sẹ́ màá rọ́kú sórí kéèsì yìí ni bóun ni ará ìlú òṣè ní sọ̀rọ̀ ọba ìjọ nítorí ọlọ́run ọmọ ilé sọ pé kọ́dì pọ́ọ̀tì mi lẹ̀ yorùbá náà ṣé ẹ ti rí i pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ àwọn ará tán ni wọ́n pariwo tán ni wọ́n ń tì wọ́n mọ́lé unlawfully wọ́n ń nà wọ́n unlawfully ó jọ gàtẹ́gòtẹ́ nílùú òyìnbó tí ì tí ì yò tí wọ́n ń gba bíráìfù irish citizen tó ń sátáàsì ẹ̀ ibi iṣẹ́ mo tún ti dé. ó jẹ ṣégeya ìtò ìṣe kò sí ọba tó ṣe é ìwà ti ṣàánú táìtù ní ṣàánú núrù ntẹ́ ń ṣe nílé Ifẹ̀ béèyàn bá tiẹ̀ máa fi ọwọ́ lágbá àwọn olóko lójú àti ọba gidi ẹ̀ dialogue ẹjọ́ ilẹ̀ wúyín ó ń wọ̀ wá lójú o. ẹjọ́ èrè oko yín ẹ bá wa gbé kúrò ń bẹ̀ ẹ lọ wú wọn dànù afẹ́ rà ẹ kàn máa dàlù pẹ̀lú extravator eh, ẹ kàn máa bẹ̀rẹ̀ sí ń wó ní kíni tó bá ó rí pé o là lálẹ́ rò pé alálẹ̀ ni ó ló ràn sí mi ṣópò olóògùn olówó ládìárì <laughs> òyìnbó island náà mọ̀ tán pè ládìárì <laughs> nàìjíríà ló bá gbé mi lọ kóòtù ni ò bá lẹ́kàn dá mi padà sílé ni torí ẹjọ́ pọ̀ máa sọ pé my lord adéyàrè àrè àrè àwọn yẹn akọ́kọ́ rò pé this is absurd kí là ń sọ ń pè àṣà inú náà láàfin sọ má sọ ṣé nìyẹn a fi ń ṣe protection eh, oil ni gbogbo protection oil yẹn mo sọ fún yín pé tẹ bá ti ra bá ti kó ingredient ẹ gbọ́dọ̀ dà ṣé nìyẹn síbẹ̀ dàsí mi pé gbogbo ṣẹ́kẹ̀ṣẹ̀kẹ̀ tó ń fi dèyàn kó kán mi ẹ̀yin tèmi jàre ìṣó pósí ti dé. coffin nail ọmọ yàkáyà yín ga iṣẹ́ tó ń ṣe pọ̀ ó ń ṣiṣẹ́ fásitì ẹ rántí pé òkú gbogbo wa gbogbo wa di o wọ́n máa ń yọ lára pósí ni ebi mọ̀ bí wọ́n fi ń ṣiṣẹ́ burúkú ní nàìjíríà o ìmọ̀ tẹ́ fi ń ṣe nàìjíríà o ó wà fún protection ó wà kéèyàn fi gégùn fún yàn ó wà kéèyàn fi ṣàṣàṣì tó bá ti wù ẹ́ ni kó o mú bẹ́ẹ̀ o má bí mi lè pè kí lèmi fẹ́ fi ṣe ebi òun ṣáájú fúnra mi tó rẹ́ láṣẹ pé lọ́lọ́run tó rẹ́ mi ń ṣe ó wà fún asaki eh, fún asiki wealth ó pọ̀ gan níbi pálí ẹ̀dá but ó ní nǹkan kan táwọn àwọn gan máa ṣe sí pẹ̀lú ẹ̀ tá máa supply torí kò sí ṣẹ́ni sí lókun gbogbo bí content tẹ bá dẹ̀ lọ pé ẹ fẹ́ lọ ra ìṣòpó sí ṣẹ̀pọ̀ wọ́n ti ń gbàyàn náà wọ́n ti ń scam yàn ọ̀dọ̀ àwọn supplier wa ta ti ń lò for seven years àwọn ọmọ wọn mo sọ̀rọ̀ àti wọn ta fake ọjà tí wọ́n rà lọ́dọ̀ wọn tí wọ́n máa ta fake ni kò yẹ kéwé wọn máa ṣiṣẹ́ ara pósí wọn ti yọ yìí nìkan yìí ní tán fi ń ṣe ẹ lè lọ Google ẹ pé kí ni wọ́n fi ń ṣe bọ́tún mo máa fi orúṣẹ́ fún yín ni over hundred pieces mo rà máa fi rúṣẹ́ fún yín nù. Ah! nínú ẹ̀ náà ah, máa fi rúṣẹ́ fún yín nù òkú làwọ̀ eh, òkú ń gbogbo wa gíjẹ́ pé òkú máa ma lé yín mo máa fi rúṣẹ́ fún yín ni. dáradẹ̀ ni graveyard dirty náà pàǹtí orí ìbòjú òkú. No? ebi yóò ṣe babaláwo àmì spiritualist ara àwọn voodoo work mi nìyẹn i'm a voodoo worker i'm not a voodoo i'm a voodoo worker ó dà fún ilé ẹjọ́ náà so ẹni tí ó bá fẹ́ ká customize iṣẹ́ where is the call only unfortunately mi lè dáhùn call ẹni mo ṣẹ̀ṣẹ̀ jí ni ẹ lè pè mí after this show ẹ má pè mí kí n advice yín i don't advise people ẹ gbọ́ tí mo sọ lórí BBC West go to your immediate family i don't advise anybody tó wá pé ọkọ ọjà ni mò ń ta ẹ ṣàlàyé tẹ́ fẹ́ rà kí ló ṣe yín sóye yín mi ò bá yín dá sí ọ̀rọ̀ kankan please mi ò ṣe citizen advice bureau torí mistake nàìjíríà pẹ̀lẹ́ ní ẹ̀tọ́ ọ̀bọ náà advice mi ò dáa lẹ́wọ́n sọ pé iná ń jó nítorí máa ní ẹ̀tọ́ ọ̀bọ̀ mi ì láàánú má pè mí fún advice ní tó bá ní í ṣe bóyá àwọn nǹkan tẹ́ fẹ́ rà kò sí lórí kínní then ẹ̀yin tẹ́ ń ra ọjà tẹ́ lọ sanwó dàrẹ́ sínú pépà mo ti ń dá gbogbo owó yín padà you have to go through the website you have to go through the website no direct payment tẹ́ bá rò pé smart ẹ eh, smart if you can't go through the direct don't buy anything from me okay i wan receipt gbogbo ẹ náà mo máa kó fà contract anything from me then before you order from me listen attentively I'm not a magician that will post your order within two days or five days. I can't go to the post office because of one envelope. If you look inside this bag now, everybody envelope kún bẹ́ẹ̀. Ó ní quantity. Ebi òun ṣe ọlọ́jà envelope kan sáré lọ ṣẹ́rí nísìn. Mo ti dì síbẹ̀ láti Monday. Ìta bá di láàrin ọ̀sẹ̀ Friday látòkó lọ. Ó dẹ̀ lè má kọ́yìn fọ́sẹ̀ kan, ó lè má kọ́yìn fọ́sẹ̀ méjì àti indicate about us read about us before you order kẹ wá order within five days kẹ bá sọ pé eh, nígbà tí màá post ẹ bẹ́ẹ̀ yàn bá lọ if I order for you if you go to Facebook, uh, eh, PayPal to reclaim your money back remember the judgment of God this I'm a spiritualist you will cry beyond your imagination you have to wait I'm not a immediately we post on Friday we let you know that it's being posted. you have to wait for the custom clearance, which can take longer because they have to fumigate to check for coronavirus on it. But definitely, you will receive your order. If you get your products or you can't wait for the time for delivery and you claim your money back, remember, I'm not a harbor seller. I am spiritual. You will be cursed. I won't come on Facebook to display your name. I know about the confidentiality. I will definitely because it's a prayer stuff. I will claim you. Some people I know, a couple of people have been paying, uh, playing anki panky. Don't think you are too smart. You are not smart. Eventually, you received it, and you got your money back. Ẹ má ti jìfà. Iṣẹ́ ẹgbẹ́ sínú ilé yẹn, àgbà náà pọn wà láàdé báyìí o. Tó pé mò ń dààmú kí n tó ṣiṣẹ́. Mi ìdẹ̀rù pé mò ń ta ọjà mi ò wọ́n rárá. I've been considerate iye tí mò ń ta kọ́dà àwọn yòókù ń ta iye tí mò ń ta kọ́dà àwọn babaláwo ń ṣáàjì yín tẹ́bá tó ń lé ẹ fẹ́ máa gbá mi ogun ọ̀run á gbá yín ọ̀nà yín máa dàrú. you have to wait we post every Friday like the order that is coming up in now it won't be processed this week because we haven't cleared ẹ lè bílí pé even gan we are in date six kí ni date yẹn nine date six àti ìṣe bí ẹ̀mí kan la máa ṣe lálẹ́ ìta fún máa post ẹni tó tó bá pọ̀ adẹ̀ ti kọ́ síbẹ̀ five days to forty days if you are not satisfied don't attempt to order at all don't order at all if you think you go after I've posted like now if you order now this thing is posted and you go back to reclaim your money it's not me you are punishing everything will be worse everything will be slippery in your hand because I, I look at me now I supposed to be I just woke up now to work to work. We work every day. We travel. This is a very small business. And the majority of the spiritual are customized. Like if I'm doing the 13 days or three in one, uh, stay with me and do as I say. E, each pack can take one hour because everything have to be certified and recite holy name into it. Please, if you are not satisfied with the delivery, Mark, again, my sorrow, very important person in Ilé Ifẹ̀ ló ń pè